ọba tó jókòó sórí òbírí ayé ọba tó pin ogún ayé mi níyà agbára rẹ ló sọ àgàn dọlọ́mọ ìwọ nìyẹn yẹ jésù mi o ọba tó jókòó lórí òbírí ayé ọba ńlá ni ọba tó pin ogún ayé mi níyà ah, agbára rẹ ló sọ àgàndá lọ́mọ ìwọ nìyí yẹ jésù mi o. alágbára gíga gíga gíga gíga gíga ọlọ́run ìmọ́lẹ̀ òwíwó tó wọlé ikú owólé ẹlẹ́bọ lógun owólé oṣó owólé àjẹ́ ọlọ́run kìkì agbára kìkì agbára kìkì àṣẹ kìkì mọ́lẹ̀ kìkì ìjọba ah, ọba tó jókòó sórí òbìrí ayé ọba tó pín ogún ayé mi nìyà agbára rẹ̀ ló sọ àgàndàn lọ́mọ ìwọ nìyìn yẹ jésù mi o ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ẹni tó ti wà kí ayé kó tó wà ẹni tí ó sì wà nígbà tí kò ní sí ayé mọ́ ó gbé ọlọ́run ga fún ìfẹ́ ńlá rẹ̀ fún àánú rẹ̀ fún ààbò rẹ̀ fún ìpamọ́ rẹ̀ fún ìpèsè rẹ̀ fún ìtọ́jú rẹ̀ lórí ayé ìwọ tó ń gbọ́ mi lórí ìdílé rẹ lórí ọkàn kọ̀ọ̀kan láti ibi gbogbo látòrí ayé mi dórí ayé rẹ ó gbàdúà lórúkọ Jésù Kristi ilẹ̀kùn àánú Ọlọ́run kò ní tì àánú tá à ń rí gbà tó fi ń kó wa yọ nínú ewu àkókò yìí lórúkọ Jésù ilẹ̀kùn àánú náà kò ní tì ògo ni fún orúkọ Olúwa láàárọ̀ yìí mo béèrè fún àánú ńlá àánú tó tayọ àánú ńlá àánú ńlá àánú ńlá tí ò fi bẹ́ẹ̀ nìkẹ́ni lórí mo béèrè rẹ̀ sínú ayé ìwọ tó ń gbọ́ mi tó ń gbọ́ èrè àdúrà yìí lórúkọ Jésù ilẹ̀kùn àánú ńlá ilẹ̀kùn àánú ńlá tí ìdájọ́ òkùnkùn kìí ṣẹ́ lé lórí ilẹ̀kùn àánú ńlá tí rí àánú gbà níbi gbogbo fún ìgbènijà tí àdáwọ́lé rẹ̀ ń yọrí sí rere ó yá kó sí fún ọ lọ́sẹ̀ yìí kó sí fún ọ lọ́sẹ̀ yìí kó sí fún ọ lọ́sẹ̀ yìí ilẹ̀kùn àánú ńlá ibi gbogbo tó o bá dojúkọ kílẹ̀kùn àánú ṣí fún ọ ọ̀rọ̀ rẹ̀ wípé èmi ó ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún bẹ́ẹ̀ lèmi olúwa ó yọ́nú sáwọn tèmi ó yọ́nú sí ilẹ̀kùn àánú ńlá yóò ṣe fún ọ ìrìn àjò ọ̀sẹ̀ mìíràn tó bẹ̀rẹ̀ yìí látòrí ayé mi dórí ayé rẹ ò ní kábàámọ̀ ò ní jẹ̀kọ̀rọ̀ ò ní ṣọ̀fọ̀ ò ní ríbi òkó ikú ò ní bà ọ́ òkó ikú ò ní bá ọmọ rẹ kò ní bá aya rẹ kò ní bá ọkọ rẹ afẹ́fẹ́ ibi tó ń fẹ́ lákòókò yìí lórúkọ Jésù kò ní fẹ́ lù ọ́ lórúkọ Jésù kò ní fẹ́ lù ọ́ mo wí nípa tiẹ̀ lórúkọ Jésù lọ́sẹ̀ yìí Ọlọ́run Jehovah yóò ṣe alba rẹ yóò ṣe omega rẹ bí ewu bá wà níwájú Ọlọ́run afinarun dànù ètí ń bọ̀ lẹ́yìn kò ní bá ọ wà láàyè Ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ ò ní jẹ̀kúrò mo gbàdúrà fún ìwà abiyamọ látòrí ayé mi dórí ayé rẹ mọtò onímọrìwò lórúkọ jésù lórúkọ jésù lórí ọmọ ayé òní gbé káwa mọ́lẹ̀ làálàárọ̀ lórúkọ jésù kò ní dẹkùn ọ̀sán gangan kò ní dẹkùn ọjọ́ alẹ́ lórúkọ jésù ni mo gbàdúrà fún ìwà abiyamọ torí àmì ṣe láti ibi gbogbo lórúkọ jésù kristi ti násárẹ́tì orísun ayọ̀ rẹ ohun tó múnú èmi àti ẹ̀dùn ayé ò ní fi pa wá lẹ́kún ìsọjí ẹkún lórí ọmọ ẹkún àjọsùn lórí ọmọ lórúkọ Jésù kò ní jẹ́ ìpín wa àlábìrin ibi lórí ọmọ rẹ ẹ̀mí mímọ́ yí i dànù lórúkọ Jésù ọ̀run yí i dànù lórúkọ Jésù ọ̀run yí i gbogbo ọwọ́ òdì tó bá lòun ó ṣiṣẹ́ òdì nípa tiẹ̀ ó yá kó gbẹ dànù lórúkọ Jésù ó yá kó gbé e dànù àṣẹ ní èdìdí ní mò ń rán ìwà láàyè Ọlọ́run màá yé síndaka pólíàbà gbogbo ọwọ́ tó bá lòun ó ṣiṣẹ́ òdì nípa tiẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ó yá kó gbé e dànù lọ́fíìsì rẹ ní níbi iṣẹ́ rẹ ní lórí ìrìn ní lójú oorun ní gbogbo agbára tó bá lòun ṣe lòdì sí ìwà láàyè rẹ àti ìṣerere rẹ ó yá kó gbiná sọnù àkọ́rí pé ọlọ́run wa iná jó nírun ni lórúkọ jésù ni mo fi ayé rẹ lé ẹ̀mí mímọ́ lọ́wọ́ ògbọ́mọ níjà kẹrù ó bo níjà gbogbo bí a ti lè máa kóná ogun jọ nípa tiẹ̀ èyí tí wọ́n gan ò mọ̀ gbogbo bí a ti lè máa gbé ìdájọ́ òdìrò nípa tiẹ̀ tí ìwọ gan ò lérò ẹni tó ní ayé àti ọ̀run ni mo pè mo gbé ọ̀rọ̀ ayé rẹ lé ẹ̀mí mímọ́ lọ́wọ́ lórúkọ jésù ó yá kó jà fún ọ kó finá jà fún ọ kó jà fún ọ kó finá jà fún ọ ṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dẹ̀ orí rẹ ò ní gba ibi ìmọ̀ ìka ènìyàn kò ní jọlé ọ lórí lórúkọ Jésù nínú ọdún yìí ò fara pa ò ní fara kó ò ní rí bi ò ní rọrùn ayé ò ní yẹ̀yẹ́ ayé ò ní yọ ọ lórúkọ Jésù ìwà láàyè Ọlọ́run yóò tì ọ lẹ́yìn ó sì ṣe rere yóò dára fún ọ yóò rọ̀ ẹ́ lọ́rùn ògo ni fún ọlọ́run ògo ni fún ọlọ́run àti ṣoríire lọ́dún yìí ìrọ̀rùn ni yóò jẹ́ fún ọ lórúkọ jésù olùgbàlà ni mo gbàdúrà fún olóore olóore kan tó ju ẹgbẹ̀rún olóore lọ lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó gbé dìde sí ẹ ẹ̀mí mímọ́ kó gbé dìde ẹ̀mí mímọ́ kó yàn wọ́n tì ọ́ ẹ̀mí mímọ́ kó yàn wọ́n tì ọ́ olóore àwọn adé kínú ẹni ó dùn kó sì ó tán kó kẹ́gàn ó dògo lórúkọ Jésù ẹ̀mí mọ́ gbé dìde sí ọ lórí iṣẹ́ rẹ ò jẹ koro mo wí nípa tìwọ tó ń gbọ́ mi mo wí nípa tìwọ tó rí àmì ṣe lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì àti jẹun rẹ nínú ọdún yìí kò ní bọ́ sápò ìnira lórúkọ Jésù olùgbàlà mo ní kò ní bọ́ sínú ìnira ò ní fìnira ṣayé ò ní fìnira ṣohunkóhun ọfà ìnira kò ní bá ọ lórúkọ Jésù kò ní bá ọ ara ò ní ní ọ́ ara ò ní ní ọ́ nínú agbára ọlọ́run ni mo ń sọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé rẹ ò ní fìnira ṣayé ọfà ìnira sátánì ọfà gbèsè ọfà ìdààmú ọfà ìsàn nínú àgọ́ rẹ lórúkọ jésù ó yá kó gbiná lórúkọ jésù ó yá kó gbiná lórúkọ jésù ó yá kó gbiná bí ìlú àmì rẹ ti ń gòkè Ìwà ńlá yìí Ọlọ́run ni mo pè sínú àgọ́ rẹ lórúkọ Jésù. Ìwà ńlá yìí Ọlọ́run kó wọnú ayé rẹ lọ. Ohun tọ́lọ́run ò dámọ̀ tí ń yọ ayé rẹ lẹ́nu, ó yá kó run dànù, kó gbiná sọnù, kó gbiná sọnù, kó gbiná sọnù. Wà á ṣe rere. Ọ̀sẹ̀ yìí yóò pé ọ. Ọ̀sẹ̀ yìí yóò pé ọ. A yẹ̀ ọ́, a dára fún ọ, a júṣe fún Ọ̀rọ̀ rẹ yóò dayọ̀. Wà á ràánú gbà gbogbo agbára tó bá lòun ó ṣe lòdì sí ẹ̀ tí mo wí fún ọ nínú ọ̀sẹ̀ yìí kó ṣègbè níwájú rẹ ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará nínú olúwa bí ẹ ti ń gbọ́ mi láti ibi gbogbo mo fẹ́ kí o mọ̀ dájú wípé ẹni tí ó bá jẹ ọ̀rọ̀ ìgbàgbọ́ tí ó sì jèrè àdúrà ó gbọ́dọ̀ wà ní ìhà ti Ọlọ́run kó sì ní ìgbàgbọ́ ààyè nínú rẹ̀ pàápàá jùlọ ìgbàgbọ́ nínú Kristi Jésù bí o ti gbàgbọ́ o gbọ́dọ̀ ní ìwà rere kó o fi ìwà rere kó o fi kún ìgbàgbọ́ rẹ nínú ìwé pétérù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkejìlá ó sọ níbẹ̀ yẹn wípé bí a bá ní ìgbàgbọ́ ó ní ká fi ìwà rere ká fi kún ìgbàgbọ́ wa um nínú ìwé pétérù tó o bá wá ní ìwà rere ó tún ní kó o fi ìmọ̀ kún kó o fi ìmọ̀ kó o fi kún ìwà rere kó o fi àìrékọjá kó fi kún ìmọ̀ kó fi sùúrù kó fi kún àìrékọjá ó tún tẹ̀síwájú wípé ìwà bí Ọlọ́run kó fi kún sùúrù rẹ nínú ìwé First Timothy chapter six verse six ó ní ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni má wàwákùwà kó má bàa rírìkúrì ìríkúrìí nígbẹ̀yìn ìwàkuwà ohun tí Ọlọ́run ò bá sọ̀yàn dà téèyàn lòun ó sọra ń dà ìdàkudà ní í dà má gba ọ̀nà ẹ̀kọ̀rọ̀ ọ̀nà ẹ̀bùrú tí ayé ń gbà dọlọ́rọ̀ má gbà láyé bíbélì wípé ìbùkún Ọlọ́run yóò múni là láìsí làálàá Abraham ò fọmọ ṣẹ́ṣó kò mọ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni kò jẹrin èèyàn kó tó jẹ́ èèyàn ká tó mọ fọlá rẹ̀ tọrọ pé ìbùkún Abraham jẹ́ tiwa bí àwa náà bá lè gbàdúrà àdúrà tó yí ìpín jábèsì padà ọlọ́run kan náà ni lánàá ọ̀kan náà ni lónìí ó ti ń gbọ́ àdúrà síbẹ̀ yóò gbọ́ igbe rẹ nítorí náà níbi iṣẹ́ rẹ nínú ilé rẹ lọ́nà rẹ gbogbo láàrin àwọn ènìyàn fi ìwà rere kún ìgbàgbọ́ tó gbà Kristi Jésù bí ìwà ènìyàn bá bàjẹ́ ó dàbí ẹni tí bí ọkọ̀ tí táyà mẹ́rẹ̀ẹ̀rin ti jò tó wà lójú kan kò síbi tí ń lọ ṣùgbọ́n tó o bá fi ìwà rere kún ayé rẹ gan yóò dára torí bí ìwà ènìyàn bá bàjẹ́ kò sẹ́wà tó le ní ó ti bàjẹ́ bí ìwà ènìyàn bá bàjẹ́ orúkọ rẹ̀ bàjẹ́ borúkọ ènìyàn bá bàjẹ́ iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ ẹni iṣẹ́ ẹ̀ bàjẹ́ ayé ẹ̀ bàjẹ́ ọ̀run rẹ̀ sì bàjẹ́ pẹ̀lú ìwà kó ipa pàtàkì nínú ayé ènìyàn ìwọ olùgbọ́ mi ní ìwà rere ìwà lẹwà ìwà lẹ̀ṣọ́ ènìyàn àwọn oníwà rere náà ni yóò bá Kristi jọba ní ìkẹyìn bí a ti mọ̀ pé dídé Jésù súnmọ́ tòsí nítorí náà ẹ jẹ́ ká fi ìwà rere ká fi pín ìgbàgbọ́ wa nígbàkúgbà tí olórí áńgẹ́lì bá sì fún ìpè a ó gba Kristi jọba lórúkọ Jésù Kristi Olúwa wa àmín mo fẹ́ kó fi ọ̀rọ̀ àdúrà yìí kó fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn rẹ bí o ti ń ṣe lórúkọ Jésù ikú ò ní wọnú ilé rẹ ìdààmú ò ní wọnú ilé rẹ ibi ò ní wọnú ilé rẹ wọn ní kájú ẹkún fún ọ ọ̀rọ̀ rí ó máa jù ṣe ni a sì yí ọ Jésù Olúwa wa. jésù jésù dúró lẹ́nu ọ̀nà rẹ̀ ó ń pe ẹlẹ́ṣẹ̀ ó ẹlẹ́ṣẹ̀ ó. ẹlẹ́ṣẹ̀ máa bọ̀ sá kúrò nínú ẹ̀ṣẹ̀ sínú ọgbà ìdẹ̀ra ká máa jẹ ká máa mu ká sì máa gbé láì fòyà o. àìní tẹ́lọ́rùn ènìyàn ló mú kùnà ògo Ọlọ́run. àlàmíràn kò máa tún sí. Jésù Kristi lọ́nà ìyè aráyé gbogbo, má jẹ́ ṣìnà lọ́nà rẹ Ọlọ́run mi mo bẹ̀ ọ́. Ọ̀nà ìgbàlà mìíràn kò máa tún sí. Jésù Kristi lọ́nà ìyè aráyé gbogbo, má jẹ́ ṣìnà lọ́nà rẹ Ọlọ́run mi mo bẹ̀ ọ́. Má ṣiṣẹ́ mímọ́, ilẹ̀ dé ilẹ̀ ṣiṣẹ́ pípé kí dé ilé ògo ilé mi bẹ lókè ilé mi bẹ lókè ọ̀run ilé mi bẹ lókè ilé mi bẹ lókè ọ̀run bàbá mú mi débẹ̀ o. ilé mi bẹ lókè ọ̀run ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ afẹ́nibàṣe àṣìṣe mímọ́ ilé dé ilé iye màṣìṣe kíkọ́. sùn fẹ́ lóore ó pè ọ́ máa bọ̀ ṣe kọ́ ẹ ó pè ọ́.